ọlá mi má disturb mọ́ mi ẹ̀ ọkàn mi ò fi sílẹ̀ but iṣẹ́ ló já jù. a máa mí sẹ́yìn tó bá ṣe ń lọ kẹjẹ ká máa gbọ́ so that mo máa pray fún yín. òṣùgbọ́n ṣe ń lọ bẹ́ẹ̀ tí mi ń jẹ́ kẹ́ all right bá mi take care ọmọ mi. no problem ọlọ́run aṣọ yìí lọ ṣe wíwọ. má jẹ́ kọ́ ọmọ ké o. all right kò ní ké bye bye. all right bye. bye. sir engineer Bayo ta treat file wọn tẹ nípa yọjú sí i. ok báwo ni o ah, ìwọlé ẹni náà tó ń sọ pé wọn bá a ṣe dáadáa tó nǹkan tó mo kàn rí ni pé pm ti sọ̀rọ̀ ẹ dáadáa fún mi àwọn fáìlì pọ̀ tá a treat lọ́fíìsì but ó sọ pé ìwọ ni ká gbé iṣẹ́ yẹn fún mi mọ nǹkan tó rí o bò mo fẹ́ kó wọn ṣe dáadáa kó tó ṣe jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ pọ̀ tá a máa gbé fún ẹ wọ káàkiri l'Abuja l'Èkó tá a nílẹ̀ tó bá ṣe lè dáadáa ń gbé omi fún ẹ ọlọ́run á jẹ́ kó o lè ṣe dáadáa. báwo báwo ni báwo ni wọ́n rí sí. kò sí problem sir èmi lọ́rọ̀ kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ̀rọ̀ táwọn ọ̀gá mi ti sọ̀rọ̀ so èmi kàn fẹ́ pa àwọn ọmọ ràn ni pé kàn make sure wọn ní táìmù tán náà máa deliver aṣọ yẹn àní kàn deliver ẹ̀ tí wọ́n bá dẹ̀ lè ṣe mọ̀ pé iṣẹ́ pọ̀ tẹ́tún máa gbé fún un tẹ́tẹ̀ tó máa rí gbà lọ́dọ̀ wa advice tí mo kàn fẹ́ fún wọn nìyẹn so ọlọ́run á dẹ̀ fún wọn ṣe ọ̀gá Yeah. aṣọ assure you, mi ò ní disappoint. Okay. sir tó bá ti di monday so àmọ́ àníkà transfer owó ẹ̀ sí ẹ̀ sí ẹ̀ sí ẹ̀ tó bá monday so kò bear iṣẹ́ fún wa but wàá lọ sọ́fíìsì ẹ lọ sign gbogbo àwọn dọ́kúmẹ̀ntì ẹ kò sign so fees so gbogbo ẹ̀ wá òkè. ní dání yìí ẹkú rìn ṣé kò rẹ̀ rà ó ti bọ́ sí a olúwa ṣeun olúwa ṣeun a olúwa ó ṣe o báwo ni ṣé kò wá wá stressful ok alright ẹ ẹ pẹ̀lẹ́ ẹ wọ ọmọ yín náà ti ń mí sí yín bí báyìí oh mọ́tò yẹn bàjẹ́ òkè ọlọ́run aṣọ yín dé láyọ̀ àtàlàfíà lágbára ọlọ́run ẹ̀yin náà máa bá wa láyọ̀ àtàlàfíà alright I love you alright tó dàbọ̀. thank you dọ̀fà olómi ni lọ̀kúnlá lọ̀kúnlá olómi ni lọ̀kúnlá lọ̀kúnlá àlọ̀kúnlá la ká àyàgbò tí òkúnlá ẹ ò gbọ́dọ̀ fà olómi ni lọ̀kúnlá lọ̀kúnlá olómi ni lọ̀kúnlá eh, ìyá mi ìyàwó mi. ọkọ mi ọmọ mi mo ti ń bò yín látìgbà mo ti wà náà lé tó yín ń já tó tí ń já tó bẹ́ẹ̀ ni ara mi ń ṣẹ́gìrì pé ah, ìyàwó mi ní ma ní ma kárí yín wọn náà. ọkọ mi ọmọ mi láyé ìdán tá a bá ń ṣènáwó lágboolé atatọ́ bá kúnnú kólóbá ọwọ́ láì lọ náà nínú ilé bàbá yín náà mo ti lọ àwa máa kọrin àjàjà tó bá wá ṣe bí ìyàwó. ọwọ́ lẹ̀ lọ ta. tó bá kunu kunu wá báyìí. èmi ń jáde mo ti bá yín ro ọkà mo mọ̀ pé gbádùn ọkà dáadáa ẹ̀fọ́ lèmi wá rò. abájọ mọ̀ ń gbọ́ sírú já kankan ṣe ló fi rúdò gbọ́gbẹ́. ẹ̀ ń gbòòrú ẹ̀. ìṣèlú ta sọ́sọ́ sí ilé ìta sọ́sọ́ ẹ wà ẹ wà orúkọ lẹ alàgbà yẹn o. màmá àgbà. mr banki ni o. ẹ máa gun rédíò àkókò yìí bàbá. mr manu. wọ́n kàn rí tẹ́yìn àti màmá àgbà tẹ́kọ̀ọ́ ṣáà ń dápara nígbà tó mi ń bọ̀ mí. àbí o. Banky, how about you? Yes, sir. Mr. Banky. Àdúgbẹ́ mm. ọwọ́ ìrọ̀lẹ́ pátápátá mọ́ alẹ́ lánàá ni mo dé ní òjé lè yọjú síbí. Ìgbà tí mo wá wò ó pé mo ti ń ṣetán láti máa lọ. Ṣùgbọ́n bí ìṣe mi, mm. eh, mo ní kí n kà tó ń yọjú sí yé kí n ṣé kò wá ní máa jẹ́ gbogbo ògbà báyìí. Ah, ah, ah, kò gbọ́dọ̀ jẹ́ gbogbo ògbà lọ́dọ̀ tèmi torí ẹni afúnlóbì tí ò kí ni pé ẹ ṣe wọ́n níbi irú wọn bá jẹ gbèsè kò ní í san hmm, ibi àdàgbà sí rèé tá a ti ṣe kéékèèké ó sì nípa tẹ́yìn náà kó eh, nínú ayé wa. wọ́n ṣe ní ọ̀mọ̀ ni àbí o bàbá o ṣeun ojú ò ní tì ọ́ ọlọ́run máa tì ọ́ síwájú ọkàrẹ̀. ọkọ mi ọmọ mi ọmọlúàbí là á kàn yìí nǹkan oṣù ní í ṣe ọ́ hmm, hmm. ó kú gbogbo gbà wá o ẹ̀mí rè ó sì gùn ah, ọ̀wá nìkan bẹ́ẹ̀ ah, ṣeun o ẹ wá tán dákun kọ́ńpìlì wo ni wọ́n ti ṣiṣẹ́. Ah, kájé rọra. microfinance bank níbi táwọn adá ti ń ṣiṣẹ́ sá. kájé rọra. bẹ́ẹ̀ ni. kò ní bàjẹ́ o ẹ̀sìn o dáadáa lẹ́ẹ̀bà ní o ẹ̀sìn o. ẹ ṣọ̀lá yẹ o. ẹ̀sìn o. ìyá oh. ìyàwó mi ìyá mi. ọkọ mi a máa ní. ṣé ẹ mọ̀ pé olóògùn tẹ́ ẹ máa lò ẹ lo oògùn kánjọ́ kan tó sì bá yín láàmú dáadáa irú oògùn wà ara wọn ẹ mọ̀ pé bí wọn bá ti rí lọ́sọ̀gbọ̀ eh. wọn lọ lọrin bí wọn bá rí lọrin wọn a máa wá lọ pọ̀ tákọ́ọ̀tì eh. ẹ á sì fún wọn lówó ọkọ̀ ni. Ah, ah, ṣọ́ọ̀gùn wọn tó bá lọ. Ah, wọ́n lè mọ̀rí nàìjíríà wọ́n máa ń kó wọlé kẹ̀tíkẹ̀tí ni ṣùgbọ́n bí ọba dé sí náà ni. èmi pẹ́ dé n oh. tá a bá náà kù n jẹ́ máa gbọ́ sọ ẹ gbọ́ oh. ẹ ṣe ẹ gbà yí ẹni fẹ́ ra nǹkan jẹ oh. nà ń pọfupọ́fù lè kọjá ẹ pè wọ́n kẹ́ ra ìyàwó mi ìyá mi. ọkọ mi ọmọ mi. ìyàwó mi ìyá mi o. ọkọ mi ọmọ mi. tuti tuti. ọ̀ní o. ọ̀ní o. náà mo ti lọ. ok o ti fẹ́ máa lọ. Hmm. Ah. bọ̀ mo fẹ́ bí ẹlẹ́rìí kankan. ok. ṣé o ní bínú pé mo fẹ́ bí ẹlẹ́rìí kankan. no. kí ló dé tó ní òṣèlú iṣẹ́ tó ń ṣe ìwọ tó wà òkè báyìí tó fáìn báyìí tó wà ń ṣe irú iṣẹ́ yẹn káàkiri ah, kò yẹ ká bá rú ẹ̀ ń bẹ̀ náà. Hmm. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bọ̀ torí àwọn òbí mi. wow torí òbí ẹ ló fi ṣe tó ṣe. kò sí ah, nǹkan fún ẹ kó fi dé kà ó wá ní àkáǹtì nọ́mbà ẹ máa send owó sí ẹ máa send two hundred thousand sí ẹ. because mi fẹ́ kó ṣiṣẹ́ mi lọ wá bísínẹ́sì kan kó máa ṣe ó wà òkè ju gbogbo tó ṣe lọ ṣó fún mi ní àkàtúntò kẹ. two zero. two zero. eight nine. eight nine. two five. two five. four nine. four nine. eight five. báńkì ọ̀hún. uba. wà orúkọ ọkùnrin ni eléyìí jíjáde náà. Eh, brother mi ló nìyẹn àwọn náà máa ń dúró tí mọ́mì nílé. ok account number Brother, yìí ló fún mi. Hmm. màá ṣe two hundred thousand sí wọn but dúró dúró dúró dúró mo fẹ́ kó jẹ́ kí èmi àtẹjọ take peace. ok tí n bá ti wá sílùú yìí màá máa pè é. Vai achar ele. Vai achar o que tó bá ń lọ tẹ o lè máa lọ ó bá mi tilẹ̀kùn. ẹ ṣe. all right go take care of it thank you. màá máa fún ẹ kọ. all right. hello sir. ṣé ìbínú kọ́ pé adìẹ olórí ẹbí arákùnrin tí mo ní ń pè mí lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọkẹ́hùn ò ní. pẹ̀lẹ́ arákùnrin ẹ̀ ń gbọ́ ìwọ ló ń ah, sá ah, tí mo ti pàdé ẹ inú mi dùn gan gbà mo pàdé ẹ. níbo ló tún rí. ẹ bàbá èmi àti ẹjọ àjọ àjọ wà lánàá. lánàá òde yìí. ẹ ìgbà tó àmì mo báàgì fóònù ẹ̀ nínú ẹ̀ mo wá pe nọ́mbà ọ̀nkù. o n pè mí mọ̀ sí bẹ́ẹ̀ náà mo júwe fún ọ tó fi débí. so àwọn náà wá sọ fún mi pé kí n máa bọ̀ wá sí bíbá hmm. ìgbà tí mo dé bíbá mo rí pé mo bá ẹ̀yìn náà even rẹ̀ wà ní ọ̀dọ̀ mi báàgì wà ní mọ́tò lọ́dọ̀ mi. Ah, ah, ah, orí lóòótọ́ o. <laughs> àjọ wà lánàá ni. ọwá ọwá ọwọ́ sẹ ọdà ọwá fẹ́ rí náà. Ah, mo fẹ́ rí mo fẹ́ rí kí n ṣe drop bag ẹ. àmọ̀ lọ sí àmọ̀ lọ síbi tó wà. ok kò sí níbà. ẹ jẹ́ àmọ̀ lọ. ẹ ṣe gan-an. pẹ̀lẹ́ arákùnrin. yes sir. rọmọkẹtọ wá wá tó ń béèrè ibi tí ń gbére. jẹ̀nẹ́sà rẹ̀ ni ibi tá a sin sí ni. oṣù kẹrin àbọ̀ tó ti kúrè tá a sin bì wọ́n wá yà mí lẹ́nu bí wọ́n ṣe lọ pàdé ẹ̀ lánàá. àkúdà ni. bàbá amen ọmọ tí mo fi hàn yín lórí fóònù. alẹ́ rọmọkẹ bá máa ní. ó kú ni ọ lásídẹ́ǹtì lásìn bì. alàgbà alàgbà. ẹnjìnì. ẹnjìnì. ẹnjìnì. kí ló jẹ máa no. láìkí mọ́ mi máa ń sẹ́ ó yà nà án. nígbà wo ríà ríà ríà. ọkọ mi múró wí tẹ sẹ́ǹtì àkáǹtì mi. owó lè wà ń bẹ̀ tẹ̀yẹ pé tó fi mí síbẹ̀ o mo really appreciate ọlọ́run àfọkọ̀rọ̀ kù. ó yẹ máa jó jẹ yín. then ẹ má gbàgbé pátí ọ̀rẹ́ mi tí mo sọ yẹn ṣé wọn pa máa jọ ni wọ́n máa ń ṣọ àdẹ̀jọ́ máa ń ṣọ kan náà lọ ni. ọkọ mi báwo lẹ ṣe ojú yín rí bákan <laughs> ojú yín rí bákan àbíṣe stress pọ̀ ni. Oya favorite ni mo ṣe ẹ máa dún jẹ yìí. Oya eat your food eh. Mo ti full. Oh, why? Full as how? This is your favorite ṣé ẹ ti jẹ nǹkan kan kẹ́ tó wálé o. mi jẹ́ ní tán pamọ́. ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ. mi ò fẹ́ parọ́ fún mi. kí ló ṣẹlẹ̀. mo fò dé airport. ọ̀ ọ̀ ẹ̀yin tí mo mọ̀ favourite yìí ló ń jẹ yìí. ha tí bá ti mọ ẹyọ kan sí i lẹ́yìn rẹ̀ ọ̀kẹ́ ká mọ̀ lọ́lé. bọ̀ méjì ló ṣẹ̀ṣẹ̀ mu. <laughs> kẹta rí ẹ̀rẹ̀ látẹ̀ka o omi tó gbàgbọ́ o mú. kí ló ṣẹlẹ̀ nìkan ẹnjìníà kí ló ṣẹlẹ̀ ọ̀sán kò wọ̀ làwọn ń jẹ àwọn ò ní nǹkan mi táwọn ń jẹ. ọ̀rẹ́ hmm? wàhálà wà o. Ah. tó o bá ti ṣe fàájì kò sí pírọ́blẹ́mù ọtí rèé ọtí mọ̀rọ̀ gúnlé ọmọ ọlọ́fin gbogbo tó bá ṣẹlẹ̀ mọ́ ń bọ̀ ń fọtí tẹ̀ <laughs> fọtí tẹ̀. bá gún bẹ̀ bá ọkàn rẹ̀ yẹ <laughs> kí ló ṣẹlẹ̀ ọ̀rẹ́ tí o fẹ́ gbọ́ ó mọ̀ pé last week mo travel mo lọ gba iṣẹ́ <laughs> nígbà tí mo mọ̀ láti ibi iṣẹ́ tí mo lọ gba yẹn ilẹ̀ ṣú mi normal normal tá a ṣe máa ṣe bá pic gẹ̀gàn. ọ̀pàdé sisi kan mo jẹ́ ìyẹn ọ̀rẹ́ mi ọ̀yà. kí ló ń wò lẹ́yìn ah. kí ló ń wò lẹ́yìn sọ̀rọ̀ fẹ́mi rẹ̀ tó bá ṣẹlẹ̀ àjọ máa pín nínà. ọ̀rọ̀ tí mo sọ. ilé fàájì la wà. àdáràn àjẹgbèsè kí ló dé. kí ló ń wò lẹ́yìn. ọmọ ọ̀rọ̀ tí mo sọ ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ but see àkúdàáyà wa ṣá. àkúdàáyà wọ́n máa ń gbọ́ mi mọ̀ bóyá ó wà lóòótọ́ o bẹ́ẹ̀ mo máa ń gbọ́ ah. àwọn ìwé kan tá a kà ń gbà kan wọn ló wà wọn ní òsì kí ló fẹ́ fàyọ. nígbà tí màá rí báàgì ọmọ yẹn mo ṣàtún bá báàgì ọmọ yẹn ní rúùmù táwa ah, ó dẹ̀ ti gbá dágbére fún mi pé òun lọ. ó gbàgbé báàgì ẹ̀. gbàgbé báàgì ẹ̀ ah, báwo ní báàgì ẹ̀ mo rí fóònù ẹ̀ mo dẹ̀ check ẹ̀ mo rí nọ́mbà mummy mo dẹ̀ pe aago yẹn mummy ẹ̀ bá sọ pé àwọn gbàgbé ẹnu mi pé kí n wá bíbàgẹ̀ wá báwọn ní. mo bá lọ sílé wọn ìgbà tó wọ́n sọ fún mi wọ́n lọ́mọ yẹn ti kún sí ó ti tó o eh, ó ti kú tipẹ́ lọ́mọ tí wọ́ ah, ó ti wà ní ogun ayé ọ̀rẹ́ o ọlọ́run ló lè yọ o ah. ó bókun ló pọ̀ nìyẹn. Hmm, kí wàá báyìí àwọn ọmọ ibi kankan o lẹ́yìn fàájì tó wá máa ń fún wa ṣe ní. mò ń bọ̀ sori eh, sábà mò ń bọ̀. Eh, kí ló ara ah! àkọ́kọ́ wàá jẹ́wọ́ fún ìyàwó ẹ o. obìnrin ló mọ bí tẹ́ ẹ máa torí bọ̀ o. ah mi lè jẹ́wọ́ báyìí. ah látijọ́ tí mo ti ń bá fàájì níbọ̀ mi ò ṣerú ẹ̀ rí abókù lò abókù sùn. àdénù mọ́pà ìrè bàbá àgbọ́mìrègún ikú ti dúró àrùn dúró ó dán ní kinní ó dán ní kinní àjọgbọ́n lọ́jì mọ́lógún lọ́sẹ̀ o ó dán ní kinní. àbọ̀rọ̀ àbọ̀yè bàbá wo. àbọ̀yè bọ́ ṣíṣẹ́. ẹ kú jọ mẹ́ta. yóò dán fún ọ. ẹ pẹ́ rí mi ó ní bùrìbùrì kan báwọn jíjọ ẹ̀sìn o. àṣẹ bàbá o. ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ. àṣẹ o. mo rí ọ. ọ̀rẹ́ wa mú mú wa bẹ́ẹ̀ ṣe sitara kò ní mú wá ń jò ní mo fẹ́ kí ẹ bá ń sàánú rẹ̀ ó ní ìṣòro tó pọ̀ ẹnjìníà ni. kábàlẹ̀ kọ́lé ní sẹ́tàn yàn láàyò ìṣòro kan wá dé lẹ́nu sẹ́tàn sí lọ́wọ́lọ́wọ́ ń fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ wọn mo wá ní mo ní bàbá wo tó mọ ewé àtẹ̀gbò tó ẹ pé tó bá pè é ọmọ jẹ́ lọ́wọ́ kan ni mo mú wa báyìí ẹnjìníà ni. gẹ́gẹ́ bó ṣe sọ hmm. ẹnjìníà ni ṣe rí bàbá bó ṣe sọ yẹn bó ṣe rí nù ṣùgbọ́n ìṣòro tí mo ní ni pé ọmọbìnrin yìí mi ì fẹ́ rí mọ́ nígbà tí mo délé àwọn òbí rẹ̀ tó ló ti kú ó ti tó sùn mẹ́rin ah bàbá ẹ̀rù bà mí ẹ̀rù bà mí ẹ ṣàánú mi gbogbo ọ̀nà tẹ́ ẹ bá nílé fi ràn mí lọ́wọ́ ẹ dákun torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ yẹn. èmi mà ní èmi àkùkọ kàkàrà tó gorí àgbàrẹ̀ lẹ́tẹ̀ẹ́tẹ́ mo gorí àgbàrẹ̀ lẹ́tẹ̀ẹ́tẹ́. bákùkọ mi bá lóòrọ̀ bá máa bọ̀ nàlú àlejò èmi tí mo sọ̀gùn sọ̀gùn tí mo mẹ́wúrẹ́ dúdú tí mo fi sọ̀rọ̀ kú mo sọ̀gùn títí mo bọ́ ògùn mu lẹ̀ mi girigiri èmi ìdá ìdágìrì ìdágìrì tí àrìṣe èmi ni a kì ó ní kú o. àṣẹ. jíjí tó mọjú mọ bẹ́ẹ̀ nínú gbọ́ níbi wọ́n ti fẹ́ lóyún kékékéké jíjí tí mọjú mọ bẹ́ẹ̀ mọ̀ lábàtà mọ báwọn níbi wọ́n ti fi wọlúwẹ̀ gbẹgbẹgbẹ mọ́tò gbàṣẹ odò lọ́mọ bólúwẹ̀rí pàdé lókè omi lókè omi kékeré olúwẹ̀rí ẹ̀bùdú tó fún mọ́mú lajú àgbàgbọ́ olúwẹ̀rí pò ní wọ́n lọ́wọ́ kékeré olúwẹ̀rí ọ̀gbọ́dọ̀ jẹ́bọ́ àgbàgbọ́ olúwẹ̀rí ọ̀gbọ́dọ̀ jọ̀bọ̀ ọ̀kìnrin ni mímọ́ dìgbé lójú karahun sórí abẹ́rẹ́ rẹ̀ ọlọ́kọ́nà òkò tó di kò ní kú ìsìnkú àrùn ọgbẹ́yìn dà ìsìnkú àrùn òní lé mọ́ o ṣùgbọ́n tó bá lè náwó. èló ní ọ̀nà ẹnjìníà ni. njẹ́ ọ̀nà yóò ná ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀gbẹ̀rún. ẹ̀ẹ́dẹ́gbẹ̀tẹ̀gbẹ̀rún. bẹ́ẹ̀ ni jẹ́bẹ̀. five hundred thousand. five hundred thousand. ẹ baba. àwọn bíi àní kíkiní yẹn padà. wọn làwọn san. kọ́ ọ yá bẹ́ẹ̀ ni o kọ́ ọ bẹ́ẹ̀ ni o torí àwa náà ó bẹ́ẹ̀ fáwọn kan ṣé ọ wá rí lẹ́yìn five hundred thousand. ara rẹ̀ là á parí iṣẹ́ sí o bígbìn bá fà ìkarahun rẹ̀ àtẹ̀lé ni o kólókóló tá a sì sọ mọ́jà lọ́rùn rèé ṣáàmù pé tajá ní í ṣe o <laughs> ẹjọ́ máa lọ bọ́ bá wọ òun lẹ̀ yọ bọ̀ wọ̀ ẹ gbọ́dọ̀ yára yín o gbogbo ibi tó o bá wọ̀ yọ bọ̀ wọ̀ títìkú ọ̀run bá ti ń rí lẹ́yìn rẹ ìsìnkú ọ̀run ọ̀pẹ̀yìn dání o lẹ́yìn owó ara rẹ̀ láà parí iṣẹ́ sí. bàbá o wọn mọ tẹ̀lé. ọmọ tẹ̀lé gbogbo ṣé wọn níṣẹ́ mi tẹ̀lé. gbogbo ọgbà ibi tó bá wà ibi tó bá wọ̀ ọ́ bá wọ̀. ní ìkúkú níṣẹ́ kan tẹ́lẹ̀ náà. torí pé aṣọ funfun ní máa ń bòkú ọ̀sán wà ẹ̀jọ̀ máa lọ inú mọ́tò báyìí kó o ṣe ń tẹ̀ mọ́ ṣe fún ọ wà máa pé èyí tí òsùn ẹyẹ ilé o ti pé ọmọ agbóríta ọyá èyí tí òsùn ẹyẹ ilé o ti pé ọmọ agbóríta èyí tí òsùn ẹlẹ́pọ̀ òkú ń bẹ́lẹ́ kù lé o ẹjọ́ máa ń lọ. Ah! má kéwèé kò sí jósìá ẹjọ́ máa ń lọ èyí tí òsínwó ẹlẹ́pẹ́ kù ń bẹ lákùlé ó méwé àwọn bẹ́ẹ̀ ò ti fi sáwọn jẹ ọ̀rọ̀ gbogbo ọ̀gbọ́dọ̀ wọn ìkọ̀ọ̀kan wọn ọ̀gbọ́dọ̀ wọn. síbi tó fẹ́ sá lọ ṣebí o ti lọ sọ́dọ̀ àwọn òbí mi. wọ́n sì ti ṣàlàyé fún ọ ẹ̀ẹ́n kò sí ìyọnu n ta ṣe lọ́jọ́ kìíní àná ó ti doyún o bẹ́ẹ̀ ni. mò ń gbọ́ mọ́ bọ̀ lẹ́yìn oṣù mẹ́sàn-án. bọ̀dáwó bọ̀dáwó. ẹnjìníà ẹnjìníà ẹnjìníà sí òsì obìnrin tí mo sọ fún yín ipe ń dà mí láàmú ó ti yọ sí mi bẹ́ẹ̀ sí. ẹnì ẹ̀kọ́ wá bí mo ní ọgbà. mo ní ọgbà. ọyẹ bàbá fẹ́mọ lójú àríran ọ̀yẹ̀là ẹnìkan kan ọ̀wọ́ bíi. sẹ́ni nígbà tẹ bá ráàpù tán ẹ bà mí nínú tó. ẹ wá bẹ́wúrẹ́ bá jí afaranu giri bákùtàn bá jí ọ̀faranu giri mo jí lówùúrọ̀ tó ní mo faranu yá mi ẹ̀yin ìyá mi ta lọ́wọ́ bí tẹ́ ẹ jẹ́ mọ̀. nígbà yẹn àti ìyá yín bá jọ ríra ẹ ẹ ẹ mọ̀ sọ. ẹnìkan kan ọ̀wọ́ bíi ẹnjìníà wájú lọ́wọ́ gbà ní àbẹ́yìn. ẹ lọ bẹ́ẹ̀ lọ. bọ́ọ̀ bẹ́ẹ̀ lọ ẹnjìníà màá jẹ́ kí ọ́ dà wò bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìran bá bá mi ẹ bá tì ìran bá bá mi ẹ bá tì táwọn ọwọ́ bíi ti nì mọ̀. owó bíi ìrẹ́ nìkan kan ẹnjìníà bọ́yọ̀ ńlá ni. ńlá ẹja lọ ẹja lọ. ńlá ni. ọ̀rọ̀ àkókò lẹ́sùn ọ̀pọ̀pọ̀rọ̀ tàṣẹ nìkan lọ kò máa tún sí gbangba. ọ̀lẹ́sìn rẹ̀ o kókó lẹ́sùn ọ̀pọ̀pọ̀rọ̀ lẹ́sùn ọ̀pọ̀pọ̀rọ̀ lẹ́sùn lẹ́sàn ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ ní kọ̀rọ̀ máa tún sí gbangba. ṣòtì jájú ẹ sọtọ bí òtán o ṣòtì jájú ẹ sọtọ bí òtán o abúlẹ̀jẹ tó tó fàtẹ́kùn sí o ṣòtì ráyè àlọ́dẹ. òkùnkù lẹ́sàn ọmọ kòkó lẹ́sàn òkùnkù lẹ́sàn ọmọ kòkó lẹ́sàn. darling kí ló dé. òun yín mi lórí bẹ́ẹ̀dì mi rí iná ló jẹ́ kí n wá wo yín bí kí ló ṣẹlẹ̀ tẹ̀sùn. I'm okay. You are not okay. ọ̀ọ́ tẹ bá wà òkè ẹ̀ máa sùn Talk to me now. Ami, I'm okay. You are okay denke kí ló ṣẹlẹ̀. Bọ̀dé wọ́n náà ló ṣọ̀kẹ́ lẹ́kọ̀ọ́ fún mi pé kí n máa ṣe Mo máa ti ṣe oore dáràn. ìgbà tí mo travel tí mo lọ gbàṣẹ́ níbi tí mo lọ tí mo fẹ́ gba hòtẹ́ẹ̀lì mo wá rí gẹ́ ọkàn tó kàn rìn káàkiri tí ò níbi tó fẹ́ sùn mo wá òpin kì í help ẹ̀ àmì awájọ sùn. kí ló wá ṣẹlẹ̀. mo mì pé mo sùn sórí bẹ́ẹ̀dì ó sùn sílẹ̀ nínú rúùmù yẹn pé ojúlówó máa ń lójú sàánú ilẹ̀ ṣáà mọ̀ ṣá mi ò ṣe anything i mean mi ò ṣe mi ò ṣe ah. ju jẹ́ kí n jẹ́ ọ̀fẹ́ mi ṣe ju ẹ̀mẹ́ta lọ. báyọ̀ ó ṣe kí ni ó yá mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. nígbà tó máa ń ṣáàjì láàárọ̀ tó fẹ́ máa lọ ni mo fún lówó ojú ló máa ń rojú sànù gẹ́gẹ́ bó ṣe máa sọ fún mi pé kí n máa ṣòre mo ṣáà ẹ̀pẹ̀ mo fún lówó bí kò máa lọ. gẹ́gẹ́ ṣá gbàgbé báàgẹ̀ mo wá ní láti pe nọ́mbà lórí fóònù ẹ̀ mo ń sẹ́ẹ̀ ni mo pè mo ṣáà kí n wá lọ sílé mi. sọ̀rọ̀ ọkọ mi kí ló ṣẹlẹ̀. mo ní kí èèyàn ti ó ti tóṣù mẹ́ta mo tiẹ̀ ṣé àbúdá wà ní. Báyọ̀ kí ló tó máa ń tẹ̀ ń ṣe báyìí náà ó jẹ́ ká lọ sùn tó bá di láàárọ̀ là á máa solve everything ṣùgbọ́n ó yá dìde jẹ́ ká lọ sùn bá mi nínú ilé o bá mi nínú ilé mo retí ẹ o. Bọ̀bọ̀rọ̀ taṣẹ́ nìkan nù, mo máa tún sí gbàngbà. Ó lẹ́sàn rẹ̀ o, ó lẹ́sàn, ó bá ṣayé rí. Ó lẹ́sàn sórí olórí ibú ọmọ lọmọ ọgbẹ́mi bàbá rẹ̀ tán mọ̀ nkánkùn ní bọ̀bọ̀ tó bá rí mi bẹ́ẹ̀ bí ẹran tó fẹ́ pa ni tó fẹ́ bọ́ pa. Ah! five hundred thousand dọ̀tún ọwọ́ àgbà ọ̀dáná ìwọ náà òun ṣe bó ṣe wọ̀ káàkiri wọ àbúrò mi <laughs> lónìí wàhálà ó ṣẹlẹ̀ dọ̀tún àfà ìfojú kàn lónìí. ọgbọ̀n ti wíńdò yẹn tọ́bẹ̀ ti wíńdò yẹn ayé ọ bàjẹ́ ni ayé rẹ̀ ọ bàjẹ́ ọbẹ̀ ti wíńdò. iṣẹ́ ẹnjìníà ta ṣe ẹni tó ní òní wá mọ́ obìnrin tí ń lé kí àkúdáhùn ó ti padà wá bẹ́ ẹnjìníà dọ̀tún five hundred thousand ò fún mi lówó kankan sẹ́mi lè ṣẹ́yún fún ọ. mo kó akun kí ni ìwàhálà nínà. aṣọ yínú ọlọ́run agbádá tó ti pẹ́ lájà tí ń rún bù gbogbo aṣọ tẹ̀mí wà. dìrà ó gbúrò mi ọ̀rọ̀ o ó gbúrò mi èmi ò gbúrò tẹ̀yìn. bí nǹkan rẹ̀ bá yí jẹ èmi ni. bí nǹkan bá dàbí gbogbo ẹ̀ dàrú èmi ni. ọkọ mi ò ó jà wèrè níbo. yẹ kó bí mẹ́tọ́ rẹ̀ káwọn ọmọ mojúṣe wọn bímọ wá ara ẹni ọ tó lè mẹ́mí. alàgbà a tún rí ọ sí òsí o. Ah, bàbá ẹ ṣeun ẹ dákun bàbá mo fi orúkọ ọlọ́run bẹ̀yìn ọmọ yín gbogbo ìgbà ni mo máa rí even lánàá òde mo rí nígbà tí mo wá rí ó sọ fún mi pé òun lóyún hmm. níbi tó le dé ó lóun mú ọmọ bọ̀ wá bá mi n tó wá kún mi lẹ́mìí tó gbé mi dọ́dọ̀ yín gbogbo ń tẹ́ wálé bá mi ṣe tí n fi ní rí mọ́ ah, ah, gẹ́gẹ́ bí ah, ọmọ yín ẹ dákun torí ọlọ ni eh, mo wá bá yín fún. ẹ eh, eh, dákun sórí yín sì pé báyìí kí ló dé wá dákun mo fẹ́ bi ọ léèrè ṣé à ń bẹnu jìkùjìkù àbẹ́ à ń bẹnu abókù sọ̀rọ̀ dákun pèsè ẹ́ńjìnì. ọmọ tí yín ni. ọmọ ọmọ ẹbí mo sọ fún ọkọ ọmọ ẹ̀gbọ́n mi ló sì ti kú yọ wà mọ́ ọmọ wa bàtà ni ẹ̀yin lẹ́jọ́ máa ran ọkàn ọkọ mi ọmọ mi ìyàwó mi ọkọ ìyá ọmọ wo lẹ ń sọ ní ìṣọlẹ ẹ̀gbọ́n rẹ wò. n máa ṣàlàyé fún yẹn yẹn má wo ẹ má ṣe yọnu ẹ má ṣe yọnu dákun kìlà ni n tí wọ náà ń gbọ́ yìí sọ sì lè ṣẹlẹ̀ ṣé kìí ṣe pé ọkùnrin yìí ti ó ti ó ti ó ti dá nǹkan kọjá lóru. mo ń wò bọ̀ níjọ́ tí mi ti dé èkó èmi ò gbọ́rú ẹ̀ rí bóyá mi ìjẹ́ ìbọn kìtàn pẹ̀lú àkúdàáyá mi ń gbọ́ rí láyé bóyá lóun rí àkúdàáyá kan o ni òye mi. ẹ wo ẹ wo bàbá ẹ believe o ẹ believe ìtí ah. mo fẹ́ sọ fún yín ni pé ẹ bá ń wá solution ṣe sí i ìfẹ́rọ̀ ọmọ yín mọ́ ìtí mo fẹ́ nu o orí yín ọ̀wà fẹ́ pé mọ́ ìfẹ́rọ̀ ọmọ yín mọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bá wa sọ̀rọ̀ yẹn ìfẹ́rọ̀ ọmọ yín mọ́ o ṣe é gbogbo tẹ́ẹ̀ ṣe yí ò tẹ́ mi lọ́rùn ò tẹ́ mi lọ́rùn rárá rárá rárá kí lẹ́yìn ṣe báyìí fún mi mo sá fún yín lówó. Ah? Ah, eh, eh, eh. ẹ̀gbọ́n mi hmm? ẹ gbọ́ tó wí. mo ṣàlàyé owó mo ṣàlàyé owó náà náà lọ dá wàhálà alẹ̀ tí o fi wálé wò wá tí mi fẹ́ sọ fún yín ìfẹ́ rí mọ́tò wò wá wá wá wá wá wá má fọ́ngù fún mi don fọ́ngù níbi tó ti yọ ọ̀n fọ́ngù ni solution ṣe sí ni tí mo sọ fún mi yẹn. ẹ dákun lọ bá àwọn ìyá rẹ àti bàbá rẹ kó gbọ́. ìyá ta ni ẹdẹ sùúrù ṣe arákùnrin yìí ọfẹ mọ sùkàmà wà lónìí nílùú tàwa yìí ni. sọ yìí mo ti wá àtẹkọ́ lèmi ti wá arákùnrin yìí ọ̀yà ọ̀yà. Eh. wọ́n lẹ̀ ń ṣìkà máa wa ni mi ò dá yín lóhùn. kà máa mo pè é. bàbá ìjẹ́ rí yín. ọ̀yà ó gbé mo sì kàn dá wa mo sì kàn dá wa jọ. ẹ fún mi lákàtúntò nọ́mbà yín màá sẹ́ni five hundred thousand sí àní ẹ bá mi sí mi fẹ́ẹ́ rí mọ́. ọ̀rọ̀ àká wọ́n wá wá ọ̀rọ̀ àká nọ́mbà kọ́ yìí o ètò ṣẹ́ńjọ ni ọ̀ dá wàhálà lẹ̀. yóò fún ọ máa fún yín five hundred thousand. dákun mi ò pé kọ́dà bọ́ fún mi five kọ́bọ̀ ní ọ̀gbá náà lọ. ṣùgbọ́n bàbá. sọ ma pé owó tó tó ṣẹ́ńjọ ni. ìṣẹ̀dá mi ọjà fún yín o. yóò dà fún wọn náà. lórí mi ọjà fún yín o. èmi ò béèrè owó náà rẹ. ẹ bá gbọ́ owó lọ mi lókù. ṣé mo béèrè lọ. ẹ bá gbọ́ owó lọ mi lókù. tọba tó mi ní mẹ́bù. ẹ ẹ kọ́ mi ẹ. ẹ sit down lórí gbogbo àgbàlagbà. orí yóò pé. o lè ní o lè ní. o ní latest. o lè o lè burúkú. èmi babalada babalada. owó tó àbásí gba owó nfa. má jẹ́ agbowó má jẹ́ agba wàhálà ni o. ẹ má bọ́ bínú. Ah, ẹ rárá ọ̀rọ̀ owó ti ẹ̀kọ́ ẹ má jẹ́ agba kankan. ẹ eh, tẹ wá gbà yín ní yóò ní nǹkan. ẹ eh, a máa sọ lẹ́tà sọ gbọ́ owó yan owó tí ò ní túmọ̀ ni ẹ má jẹ́ àgbà owó owó wàhálà ni owó wa ìyàwó mi ìyá mi. ẹ má ṣì ṣe mí o torí inú ọkàn lẹ fi mí sí kí wàá lójú ọtí ìrírí náà ilé tá a bẹ̀rẹ̀ rẹ̀ lókè tá a parí rẹ̀ ṣálẹ̀ nìkan là á jí rí. ó lóun ọmọ ọmọ wa òun ó fún wa lówó kí wàá ní òtí ìṣẹ̀lẹ̀ èèyàn léèyàn lóyún fún un ó sì lóhùn mọ́mọ́ bọ̀ òun ó fa ní kẹta thousand kan. ntọ. ẹ sì jọ mọ́mọ wálé fẹ́mi irú owó tó bá fún wa á mi tọ́jú rẹ̀ rọ́mọ rọ́mọ lẹ́kọ̀ọ́ wà lóore bá lè rí wá fẹ́ràn mi ẹ wá bẹ̀rẹ̀ sí ní hó ẹni rárá kò gbọdọ̀ mọ́mọ wa mm. èmi ò nífẹ̀ẹ́ sí o. ìmọ̀ mm. wa ara ẹni ọ̀rẹ́ ni ó lè mẹ́bi tó ránṣẹ́ gbọ́ mi. kí ìyá ọkọ máa ṣàṣejù kíyà ìyàwó mọ̀ wọ́n ara ẹ. ọ̀gá díẹ̀ náà ló kú bá wọn tíṣẹ́ yóò fi yọrí. ẹni sùn. gbogbo òkè yẹn. ẹni sùn ẹni sùn ẹni díẹ̀ ló kù. yes. tíṣe lè máa fi yọrí. Ah, bẹ́ẹ̀ náà rí i. Ah, bọ́ ẹnjìnìà Báyọ̀ come on kí ni kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ẹ sì lè rántí dáadáa pé ẹ̀yin tẹ́ bid fúnṣẹ́ ẹ pọ̀ díẹ̀ kó tó já mọ́ yín lọ́wọ́ ẹ̀ndẹ́ pé tí o bá ń ṣe torí pa àjọ màálù kan náà iṣẹ́ yìí ò lè tọ́ sí yín expectation ọ̀gá mi ni pé ká débí ká fún wọn report pé ti parí iṣẹ́ yìí ò move. ọ̀gá ṣe rí iṣẹ́ yìí mo ní problem pẹ̀lú àwọn tó ń serve mi ní àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá mo ní problem kékeré kan so inú fa àwọn ìdíwọ́ kéékèèké tí kíní yẹn fi pẹ́ ṣe mo ẹ̀yin nìkan náà mo sì lè bá sọ̀rọ̀ yìí ẹjọ́ torí ọlọ́run ẹ fún mi ní three months tí mo sọ yẹn màá ti cover up ẹjọ́ torí ọlọ́run ẹjọ́. wọ́ um, problem tí yín ò lè di problem tèmi. expectation ọ̀gá wíwá tá a wá ẹ̀ ni pé ká fún wọn report pé ẹ ti parí ilé bọ̀ kò tí ì bàjẹ́ jù náà òrùn tó kù lókè náà ṣe tàṣọgbẹ ẹ make sure pé before ending of this month iṣẹ́ parí. wọn à lè parí ẹ wọn à lè parí ẹ àwọn tó ń léṣẹ́ ìpọ̀nba yẹn wọn tó dìgbà jẹjọ mọ̀lú kan náà ẹnì kan wá ṣe ibiṣẹ́ ni ẹ rí ibiṣẹ́ dédú ni yọrin mélòó ló wà lẹ̀ ikú gbogbo nígbà ló ti wo koríko ìgbà wo náà ti ṣe ń bì last. ọ̀gá ó ti fẹ́ parí. ẹ lè bẹ̀rẹ̀ wàhálà ńgbà yẹn ẹ èmi ni màá ṣe tí n bá yẹ tán ṣe kinní kan tí n bá yẹ tán màá dìgbẹ́ màá dà o. ẹ wá ń lọ sí ní òfẹ́ ọ̀rọ̀ kankan ẹ wá ń sọ pé ẹ ní pọ́blẹ́mù pọ́blẹ́mù rárá da o ní pọ́blẹ́mù yìí. ẹ tẹ bá fẹ́ gbowó lọ́wọ́ èèyàn. èkó hmm. tèmi kò ń fẹ́ sí ni wípé kẹ ẹ parí iṣẹ́ yẹn kí akátẹ́ ẹ bá dẹ̀ parí ẹ̀ tó bá jẹ́ pé ẹnjìníà Rasheed la bá gbéṣẹ́ ìfún ni yóò ti kọjá ibi tó dé. ta ni èmi ò èmi àti yín ò lọ́rọ̀ ẹ̀yin àtẹ̀tẹ̀ lọ́rọ̀ ni èmi àti yín ò lọ́rọ̀ ẹni problem ẹni problem ẹjọ sọ̀rọ̀ nígbà tí yóò lọ́rọ̀. ìyẹn kọ́ ni issue. nígbà tí yóò lọ́rọ̀. ohun tó wà important ni pé by ending of this month kí iṣẹ́ ti parí. else else ah. ọlọ́run má jẹ́ kí problem yìí di double decker. let's go. ọ̀gá but. no ọ̀gá kí ni ọ̀gá kí ni ẹ wo ẹ má jẹ́ ntàn yín o tẹ́ ẹ bá sọ̀rọ̀ ibi tíṣẹ́ dídò yìí wọ́n máa gbà lọ́wọ́ yẹn dẹ̀ máa da owó padà. ẹ jọ̀ọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn ṣé rí torí pẹ́yìn àti èkejì mi jọjọ́ ọmọ ìlú kan náà ni jẹ́ kí sẹ́yìn ẹ̀ bọ́ sí i lọ́wọ́ gbogbo ohun tẹ̀ ń ṣe yìí kò níjò lọ ẹ̀ ti ṣiṣẹ́ ń ẹ̀ kan yìí gbogbo lẹ̀ ló ti wú koríko yìí náà sí ẹ̀yìn náà ẹ̀wù gbogbo ẹ̀ ẹ̀ dẹ̀ parọ́ fún wa last time ẹ sọ pé yóò parí yóò parí yóò parí yóò parí náà lẹ́ sọ ẹ̀wù ẹ̀wù problem tẹ́ ẹ ní ẹ̀yìn àti family yìí ni problem yẹn ìṣòro ayé yín nìyẹn ẹ̀yin lẹ ní problem so ẹ mọ ẹ mọ bá ṣe yanjú iṣẹ́ tẹ̀lé máa deliver iṣẹ́ fún wa ni. Mm -hmm tó bá di parí oṣù tẹ́ ẹ bá parí iṣẹ́ yìí kẹ́ ẹ handover kìlì bíbá ilé wa lọ́wọ́ èmi ni màá tún bá yín bọ́gà sọ̀rọ̀. thank you very much sir ẹ ṣé mo dúpẹ́ kẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ gangan ni mo fẹ́. pẹ̀lú kí ni màá ní kó gbàṣẹ lọ́wọ́ yín ni èmi ò ní kó gbàṣẹ lọ́wọ́ yín màá bá wọn bá yín sọ̀rọ̀ fún kíni màá kó bá yín gidi ni wọ́n á dẹ̀ gbàṣẹ yẹn kúrò lọ́wọ́ yín. ọ̀gá ìjọ ẹ bá mi bá wọn sọ. pé n tẹ̀ ń ṣe ò dáa no pé n tẹ̀ ń ṣe ò dáa kò èmi àti yóò lọ́rọ̀ kankan èmi àti yóò lọ́rọ̀ kankan so ẹ mọ tẹ bá fẹ́ ṣe. ẹ jọ̀ọ́. ẹni tó ń ṣe òtúfò tí òkè ẹsẹ̀ kò lẹ́ o ara rẹ̀ ló ń ṣe. ọ̀pá o. ọba tàgbé sẹ́yìn ẹ̀yìn lójú o bí òwe. ẹni tó ń ṣe òtúfò tí òkè ẹsẹ̀ kò lẹ́ o ara rẹ̀ ló ń ṣe. kẹlẹbẹ tá a síkún tẹ̀rí yẹn o ó pẹ́ bóyá o ajáde nínú o tó fa òjò tẹ̀rí yẹn orí ara rẹ̀ ló fi máa gbé. mo bí ọ ni mo fẹ́ kó o tẹ̀lé mi lọ sọ́dọ̀ pásítọ̀ because ó ní kí èmi àti ẹ kájọ wá ṣèlú ní àdúrà náà tó bá ro ti ìfẹ́ tó ní sí mi mo fẹ́ kó o ro títọ́ ọmọ tó wà láàrin èmi àti ẹ pásítọ̀ ní kí èmi àti ẹ kájọ wá sí ìgbélé àdúrà kí ogun tí ń jà wá amen amen ogun tó ń jà mí in short kó lè bá a kúrò pátápátá jọ torí ọlọ́run mo bí ọ ni dábàá torí ọlọ́run. ṣé ìwọ wo tèmi àbó owó tán ṣífẹ̀ẹ́ tiẹ̀ ṣì wà mọ́ ṣá ṣé wọ̀ yìí ṣì nífẹ̀ẹ́ mi tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ mi ṣebí iṣẹ́ ló lọ gbà níbi tó lọ o wá lo orobìnrin kan kí ni irú obìnrin yẹn ní tì mí ní lára nú. ṣé o tiẹ̀ yẹ lẹ́ni tó yẹ kémi àti ẹjọ́ máa gbé nínú ilé yìí ni o ò yẹ rárá rárá o wá jókòó síbẹ̀ ń ṣe díẹ̀ ṣe darling tí mò ń pè ẹ̀yẹn inú ẹ̀ ń dùn sí ṣá o rántí pé mi àti ẹ̀yàwó alárédè làṣẹ ni ó wá yánsìn ní kí n máa wo tọmọ ó lọ forí jálẹ̀ agbọ́n òun á expect kẹ́nìkan bẹ́ẹ̀ lọ síbi kan kó lọ máa bẹ gbélé àdúrà kò lè work rárá má fọwọ́ mú mi lẹ́sẹ̀ jọ torí ọlọ́run o ìwọ ló mọ bí tó ti gbọ́ nǹkan ẹ̀ tó rù sórí so dá bùkátà ẹ̀ gbé jẹ́ ká jọ gbé e fúnra wa bẹ́ẹ̀ yẹn ṣògbọ́ kò tiẹ̀ lè work rárá kò lè ṣiṣẹ́ ṣògbọ́. ilé àdúrà kọ́ ilé èpè ni tó bá fọwọ́ kàn mí wàá regret. kẹlẹbẹ tá a fà síkún tẹrí yẹn o ó pẹ́ bóyá o ajáde nínú ẹ̀lúlù tó fa òjò tẹ̀rí yẹn orí ara rẹ̀ ló fi máa gbé. ó pátá gbé sẹ́yìn tẹ̀yìn lójú o ọ̀pá àtàgbé sẹ́yìn òwe ìkìlọ̀ ni o ẹni tó ń ṣe òtúfò tí ọ̀kẹ́ ẹ̀ sákòlá ẹni tó ń ṣe ọmọdé búrọ́kọ. ṣòótọ́ lolúwórè ọ̀fun. àdúrà yín yóò gbà bóò ni ah. a kó àdúrà òjò sí lórúkọ jésù kò ní bàjẹ́ fún yín báwo wà ní ẹni yẹn. òun náà ni mo ní pé kí n mú wá torí ètò àdúrà tẹ ṣe fún gbà yẹn ó ṣiṣẹ́ ju bó bá ṣe lérò lọ sá. ọmọ tẹ́ ẹ bá ń gbàdúrà fún ara ọmọ náà ti yá o ara rẹ̀ ti yá ọlọ́run mọ sagbára yín dọ̀tun o iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́. ẹ ẹ kàn bá mi ṣàlàyé fún wọn àwọn psalms mo fún yín lọ́jọ́ yẹn kán máa lò lóòrèkóòrè ẹ ogun láyé yìí àní dúró ni. ayé kò ní borí. àmín àmín àmín. ajá múra díẹ̀ sí i obìnrin ni ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ hmm. yóò dára fún yín. àmín sà ẹ ṣeun dáàdì ẹ ṣeun dáàdì ẹ ṣeun olúwa ṣàgbára jọ tún sá. ẹ̀yin àgbà ẹ bá wa ṣe kódà ọmọdé ń bọ̀ wá. olómọdìyẹ olómọdìyẹ ló ń dákú kọ́. láńlọ́kùn olórí ẹbí èmi mọ̀ ní ẹ wá bíi. rọra lọ́rọ̀ anyị ọmọ ẹ́ńjìnì tọwa wá tọ ti kú wá tó wá ló ń transfer owó sí àkáǹtì rọmọkẹ́ pé transfer two hundred thousand naira kó owó náà jáde káwa ẹbí ó lórí owó náà ká máa ń tàbà sí lórí. ẹ fún wa hmm. olórí ẹbí hmm. Hmm. Ah, ojú wo ló fi ń wò mí. ẹ sọ ẹ léèrè. Ah, bí n bá ẹ pẹ́ fún wa olórí ẹbí ṣe rí owó two hundred thousand ni ṣùgbọ́n ìyá ara ọmọ kẹ́ ẹ mọ̀ pé ọ̀gbádùn láti gba ọmọ rẹ ti ṣaláìsí yìí èmi náà mọ̀ mójútó oògùn tí wàá máa lò á lọ rà ní Ìlọrin Òṣogbo àtibẹ̀ Kaduna Port Harcourt ìgbà míì tá a bá rí rà á ṣẹ̀ṣẹ̀ fowó rán ọlọ́kọ̀ tí ọlọ́ba ara wa ni ṣé ẹ tiẹ̀ wàá rí àwọn báńkì tí wọ́n sẹ́ndì owó sí i ah, mo fẹ́ mọ́ irú ẹ̀ àfi gbígbà tó jẹ́ pé àwọn báńkì mọ̀ pé òkú ọ̀run ló sẹ́ndì owó gígé ni ń hàn wọ́n kàn já ni wọ́n kàn já wọ́n sì já tán àṣẹ wá àṣẹ tó wà lákàntì mi tẹ́lẹ̀ àwọn báńkì já pọ̀ mọ̀lẹ́bí tún jẹ́ mi thirty thousand báyìí ẹlẹ́bàá ń wá. thirty thousand ẹ náà gbogbo tán ayé ń bá yín náwó ni ẹ̀gbọ́n mi. mọ̀lẹ́bí lọ náwó mọ̀lẹ́bí ni o. wà á lọ ṣẹlẹ̀ o ẹ gbà owó jáde. kìlá ni o.

ó lé díẹ̀ kéèyàn náwó òkú o ìyá ọ̀jẹ̀lúwa rẹ o ìyá ọ̀jẹ̀lúwa rẹ o o tún wá ní mọ̀lẹ́bí jọ thirty thousand ta ní ọ̀sán. àlẹ́ jẹ mí thirty thousand ẹbí mọ̀lẹ́bí. Ah, ta ní ọ̀sán thirty thousand. Ah. mọ̀lẹ́bí ni. Ah. ọlọ́run o ìwọ yóò gbọ́dọ̀ jó lórí ẹbí ọ̀ọ́ta gbolé mọ̀lẹ́bí o ọ̀ọ́ta olórí ẹbí àti àbí ni àárò. Hmm. káṣẹ pé mi ò tiẹ̀ gbélé ń gbé ń gbélé mò ń gbé kó ṣé ó yẹ kẹ́ ẹ dáwó ná láì bun olórí ẹbí. ẹ mọ lọ mi tán lọ mọ lọ mi tán ẹ wo ẹ lórí ẹbí ẹ wo ẹ wo ẹ tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè mí létà èmi à má lọ bí tán lọ yan má fà mí lásán má fi tẹ kọ́ àmì o mi gan bàbá ládọ́gì ni. olórí ẹbí ọláyé ni mo rí bọ ọlọ́kùn jẹba sọ ọ̀hún lára rẹ báyìí. wọ́n filẹ̀ ẹ wo kò bí gbàgbé tó. má má ṣèyọnu sọ̀rọ̀ wọ́tọ̀ jẹun yọ pọ̀ àní yóò pọ̀ ìwọ fi mí lẹ̀ pẹ̀lú ẹ̀ máa lọ. àgbà tó sàgbà dùnmọ́ǹdì adìyẹ á máa lé kiri. yóò dára fún yín lórúkọ jésù. àmín jésù. ogun ni mú yín. àmín jésù. ẹ mo ránṣẹ́ sí yín ní ìgbà díẹ̀ sẹ́yìn mo dẹ̀ pé ẹ ò ní àǹfààní láti wá ṣùgbọ́n ní báyìí tí ọlọ́run ti mú orí ọ̀fẹ́ wá mo fẹ́ fi ọlọ́run tó lágbára lórí gbogbo ẹ̀mí ènìyàn mo fẹ́ fi bẹ̀yìn ṣe rí ọ̀rọ̀ yìí ó ti ṣẹlẹ̀ o ó sì ní àgbà ìgbà tí èmi gan gbọ́ ẹ̀rù bà mí mo dá wọn lẹ́bi gan ṣùgbọ́n èèyàn kì í gbọ́n kọjá kádàrá ẹ̀ nítorí náà tí ẹ bá fẹ́ ọjọ́ ọ̀la tó dára fún ìdílé yìí ìyá ẹ wo ẹ gbé ọ̀rọ̀ yìí mi ni bó ti wù kó wù tó ẹ gbè mí ni o mo forúkọ ọlọ́run tó dá ayé àti ọ̀run mo fi bẹ̀ yín kẹ́ ẹ gbé fúyẹ́ kẹ́ ẹ sì dáríjì wọn orúkọ jésù ló sì dára fún yín o. àmín jésù ah dadi hmm. gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátá nìyẹn bọ́ báyọ̀ gbogbo ìgbà tó bá lọ bíṣẹ́ bá máa wà lé ni màá máa pray fún ní gbogbo ìgbà hmm. mi ì believe bó lè ṣe gbogbo nǹkan tó ṣe ṣùgbọ́n mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ. So yóò sì dára fún yín. àmín lórúkọ jésù. ìrìn àjò yín kò ní dojúrú. àmín jésù. ìdílé yìí kò ní bàjẹ́. àmín jésù. ah nígbà tí ó bá dẹ̀ ti rí báyìí ìgbésẹ̀ tí a fẹ́ gbé báyìí a ó ní ìgbélé àdúrà ọjọ́ mẹ́ta pẹ̀lú àdúrà tí ó gbóná gidigidi ṣùgbọ́n ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta mà gbogbo ẹ̀sìn yòówù tó lẹ̀kẹ́ mọ́ ṣe aṣọ ìgun àti ń bẹ lọ́rùn mi yìí òun ni a sì jọ wọ̀ fún odidi ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tí ẹ bá ti wá fọwọ́ sí kí gbèsè bẹ̀rẹ̀ ẹsẹ̀kẹsẹ̀. dáàdì kò sí ọ̀nà mo ti fọwọ́ sí. yóò sì dára fún yín. àmín jésù. àdúrà yín yóò gbà. àmín jésù. olúwa ṣeun ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù. ẹ bọ dádì mo pè é lánàá bẹ́ẹ̀ni. ẹ ẹ sọ anything fún mi bẹ́ẹ̀ ṣe pè mí lónìí ah, díẹ̀ mo shock gan. lórúkọ jésù ogun ò ní borí yín ṣe rí àdúrà tí a gbà ń gbà yẹn kì í ṣe pé kò gbà o àbí ṣe gbúrú ẹ mọ ni. àdúrà anything. ṣùgbọ́n àpẹẹrẹ tí a mú mi rí mọ́júmọ́ yìí ó ní agbára sà kí ogun mọ́ bá gbẹ̀yìn wọlé jẹ́ kí n sáré pè yín torí tí bọ̀ yìí a gbọ́dọ̀ tètè fi àdúrà kojú ẹ̀ nítorí náà Michael Olùṣègùn yára yára sọ̀kalẹ̀ wá òní ní ṣẹ́gun jẹ́ máa ṣe dúró pẹ́ mọ́ ó yẹ pé jésù iná mèmí mọ́ ó yá lọ́ mọ́ jà fún ọba ẹgbẹ́ orúkọ jésù orúkọ jésù iná mi mímọ́ o ó yá máa jà ó yá máa jà ó yá máa jà jésù olúwa wa mi jésù pé jésù ẹ ń sùn ẹ fi ìtara pé jésù o ẹ pé iná ẹ̀mí mímọ́ bíbélì gbé iná ṣáájú ogun olúwa ó sì ju àwọn ọ̀tá ẹnu nítorí náà ẹ pé ara iná ṣáájú o gbogbo ọ̀nà tí ogun ti gbà fẹ́ dìde sí wa ó yá iná pàdé àwọn ará jésù gbogbo níkíbi gbogbo ti fẹ́ dìde sí wa ṣáájú báyìí gbogbo ti fẹ́ dìde níbikíbi ó yá iná pàdé ẹ iná pàdé ẹ ogun òde borí orí yìí kò gbà wọlé àṣìṣe kò nílẹ̀ yìí ó yá ẹ̀yin ẹ̀ mẹ́rin olúwa báyé wí jésù olúwa wa àmì ńlá mẹ́ta àmì àmì lórúkọ jésù. ní báyìí ní orúkọ olúwa ọlọ́wọ́n ọmọ ogun ogun ti ṣẹ́ àtúyí sílẹ̀ ẹ ò ní gbúrògbú náà mọ́ ní orúkọ Jésù ẹ sọ ní mi sọ. dadi dadi dadi. wọ́n yí ìwé ilẹ̀ níwájú olúwa níwájú ọlọ́run jákọ́bẹ̀rẹ̀ tó sọ àpáta di adágún omi àti òkun. arábìnrin. wọ́n ní ọlọ́run alàyè ní ọ̀ torí ìdí èyí ni mo ṣe wo ti ọlọ́run àti tiwọ wòlíì ọlọ́run ló jẹ́ kí n mú ọmọ yìí wá pé kò sí ní tí mo fẹ́ fi ọmọ báyọ̀ ṣe àmọ́ eléyìí ó kọ́ àwọn èèyàn bí irú rẹ àwọn ọkùnrin tí wọ́n máa ń gorí obìnrin láì mọ̀dí yóò kọ́ wọn lọ́gbọ́n ire o. ní orúkọ Jésù ni mo gba ọmọ yìí ẹ jẹ́ ká lọ ẹni tó ń ṣe òtúfò tí òkè ẹsẹ̀ kò lẹ́ o ara rẹ̀ ló ń ṣe gbé sẹ́yìn ẹ̀yìn lójú ọjọ́ bí òwe ẹni tó ń ṣàǹtú fọ́tí òkè ìsàkólẹ́ ara rẹ̀ ló ń ṣe. kẹlẹbẹ tá a fà síkún tẹrí yẹn o ó pẹ́ bóyá o ajáde ní mu ẹlúlu tó fa òjò tẹrí yẹn orí ara rẹ̀ ló fi máa gbé ọ̀pá tàgbé sẹ́yìn tẹ̀yìn lójú o ọ̀pá tàgbé sẹ́yìn tẹ̀yìn lójú ìkìlọ̀ ni o ẹni tó ń ṣe òtúfò tí ọ̀kẹ́ ẹ̀ sẹ́kù lẹ́hàn ẹni tó ń ṣe ara rẹ̀ ló ń ṣe. ọmọdé búrọ́kọ̀ òun wojú ẹ̀yìn ẹbí mi ṣòótọ́ lolúworin pa ni o ẹni tó ń ṣe òtúfò tí ọ̀kẹ́ ẹ̀ sẹ́kù lẹ́hàn ara rẹ̀ ló ṣe ọ̀pá tàgbé sẹ́yìn ọ̀pá tàgbé sẹ́yìn ọjọ́ ni òwe ìkìlọ̀ ní o ẹni tó ń ṣe ojú tí ọ̀kẹ́ ìṣẹ́kùn lẹ́ o ara rẹ̀ ló ń ṣe. ó tafa sókè tó yí dóborí o kọ́ba yé orí ọ tọrọ òun wọ. kedere adìyẹ tó ṣu tí ò tán sára ẹ ló wá ẹ̀jẹ̀ kan là sẹ́yìn tẹ́yìn gbogbo tábà ń ṣe tábà ń ṣe ẹ jẹ́ ká má lára òjì lọ ṣe mo kọ́ bá ní ọkọrin kọrin kọrin kọrin kọrin ara rẹ̀ ló ń ṣe. má ṣe o lògùn máa mọ̀ o bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ kò sóhun tábò tá ò ní ṣí o ẹ̀yin ara mi ẹ jẹ́ yá ṣe lérí ọ̀sán bàtà gbèsè yìí. ẹ bá yẹ ká ṣe rere fẹ́ mú kó jọ bí òwe ìtajà rẹ̀ ló ń ṣe. ọlọ́pọlọ ni mọ́ bàtà gbèsè yìí. ohun gbogbo náà bá ṣe ká máa kéèsì. kó jọ bí òwe ìkìlọ̀ yìí o ẹni tó ń ṣàǹtùfù tí ó kí ẹ ṣàkólá. ọ̀rẹ́ rẹ̀ ló ń ṣe. ọmọ ọmọ dàpọ̀ ọba tá a gbèsè yìí. fọ́ọ̀mì láyé olúkúlẹ̀ iṣẹ́ ńlá lè yí o. ó jọ bí òwe iṣẹ́ ìkìlọ̀ ní o. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tí ó kí ẹsẹ̀ kò lè. iṣẹ́ ńlá lè yí o. ọba tá a gbèsè yìí tẹ̀yìn lójú. ìdìbò tó kọ́ni lọ́gbọ́n tó fún ni lóye ọ̀nà màrẹ́ o. ìkìlọ̀ ní lójú. iṣẹ́ ńlá lè yí o. ó bí òwe òwe ọ̀pá àgbàdo ṣàyìn fún tí ó kí ẹsẹ̀ kò lè ń ṣe. fẹ̀mú kọ́ máa ta kọrin kọrin kọrin kọrin.